Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. ẹ̀yin mélòó lẹ nà Mohbad pa ẹ wá lu àlùkì. justice for Mohbad. lẹ́ràn bàbá. ẹ bá mi sọ̀rọ̀. Sẹ́rí Sẹ́rí ẹ jẹ́ nsọ nǹkan fún mi. Ẹ jẹ́ kí ọmọ success sọ̀rọ̀ pẹ́ tó ti. Ah, this is false true. ọmọ success ó yá bá a sọ̀rọ̀ yeah, I say bro mo kí everybody ọpọlọwọ onítọba veron ṣe rí ọ̀rọ̀ kíní ten ṣe analysis lórí yẹn náà mo fẹ́ sọ látẹ̀kọ́ ṣe rí mi ń wo inú video yẹn exactly me ń wo orin yẹn lẹ́yìn yẹn ah lára ń gbé mi burúkú burúkú pé ah I want people you to make tó ṣẹlẹ̀ because mo wọ́ lọ́dọ̀ àti kọfí nírọ̀lẹ́ Oh, shock me. gan tẹ́ play video yẹn irin yẹn wọ seriously ó sì wà níbo mi ibi tí ó ti show bàbá onífìlà lápẹ́tẹ́ tó wá kí wọ́n yẹn Ah. ẹyẹn ṣò dáadáa níbẹ̀ ẹ mọ̀ pé ìyá Mohbad láwọn olùdíje lè èyí tí wọ́n ti ṣó bàbá onífìlà alápẹ́tẹ̀ yẹn irun yẹn ṣò níbi tó tutù wọ́ jù bá yẹn lọ níbi ibẹ̀ yẹn so ibi ibẹ̀ yẹn kọ́ ni mo ń lọ ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé kọ́lọ́n ṣàánú wa kọ́lọ́n fún wa ní ìyá tó dáa ìyá Mohbad ló ọkọ pa Mohbad sáyé kí Wùnmí tó pa tán nǹkan tó ń ṣe sọ pé àwọn bá lọ ọkọ pa òun ní sáyẹ́sì mi tó pa tán ni pé sọmọ pé kò dúró tọmọ yẹn ọmọ yẹn ò dé láìkẹ́ ní anywhere òun náà ti ọkọ fi oògùn pa orí ẹ̀ èmi náà fògùn pa orí ẹ̀ ọmọ yẹn ti dárin díẹ̀ kí pé Mohbad máa ń wo bí arìndínrín tẹ bá ń wo look Mohbad yàtọ̀ sí pé ó ní smiling face gbogbo nǹkan tó máa ń dàbí ọ̀dẹ̀ yàtọ̀ sí pé ó ní smiling face because Mohbad is always smile tẹ bá wò tó bá ń sọ̀rọ̀ ó máa rẹ́rìn tó bá ń ṣeré ó máa rẹ́rìn so he is always smile yàtọ̀ sí yẹn wọ́n ti fògùn pa á ìyá ẹ̀ ti fògùn pa á torí pé ó ti mọ̀ pé òun ti gbé ilé ọmọ yẹn ètò òun ó wá fẹ́ kó láìkò òun ó ti ṣògùn jìnnà. ẹ̀rọ ṣé ti wá rí ìdí tí lọ́ọ̀yà fi wà ń bẹ̀ ń jọ yẹn báyìí sìn ṣé ti rí ìdí tí lọ́ọ̀yà fi wà ń bẹ̀ ń jọ yẹn báyìí sìn ṣé ti rí báyìí sìn so definitely ìjà ṣẹlẹ̀ nínú ilé ẹjọ́ yẹn wọ́n ti jẹ́ kí lọ́ọ̀yà mọ̀ wípé wọ́n jà ó ṣe mistake kù nítorí ẹ̀ lọ́ọ̀yà ṣe wà ń bẹ̀ ṣé ẹ̀dẹ̀ rí àwọn ọlọ́pàá tí wọ́n wà ní justice for all. àwọn tó wà ní àwọn tó wà ní duty njọ yẹn to go maybe wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe mo pé that same day náà ni wọ́n lọ síbẹ̀ tí wọn ò jẹ́ kí wọ́n gbé ni wọn fún wọn ní police report wọ́n mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ njọ yẹn ṣe ti rí ìdí tí lọ́ọ̀yà fi wà ń bẹ̀ njọ yẹn sìn so definitely lọ́ọ̀yà mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́yà lọ́yà Mohbad gangan ní láti jáde síta ẹ ní láti wọ́ọ̀dì ẹ̀ gangan náà so definitely ṣe ti dín nǹkan tí lọ́yà lọ ṣe mẹ́jọ yín sìn àwọn ọlọ́pàá tó dẹ̀ wà ní díútì níjọ́ ẹ̀ níbẹ̀ gbogbo wọn ló mọ nǹkan tó ṣẹlẹ̀ wọn ò kàn tó bẹ̀ láti lè mú wù mí ni in the sense àti pé ìgbà tó ti jẹ́ pé ìjà ṣẹlẹ̀ níbẹ̀ ọlọ́pàá náà gọ̀nà wọn ò tó bẹ̀ láti ṣe ni kókó everybody tó wà mẹ́ẹ̀kan sí ilé ẹni náà ṣé rò pé wọ́n gọ̀ ni ilé tèèyàn ti kú tán ẹ̀ bá mu. wọ́n mọ̀ náà wọn ò tó bẹ̀ kàn ṣe ni wọ́n mọ̀ wọn ò tó bẹ̀ kàn ṣe ni ṣé ti rí di tí ló wà fi wà ń bẹ̀ ń jọ ẹ̀ báyìí sìn now we are getting there inú ilé ni Mohbad ti kú sẹ̀ brọ́dà ẹ sọ̀rọ̀. ẹ ṣe gan ìyá mi Verona ẹ kó ètò inú mi sọ dùn pé ẹ̀tẹ̀ gbà mí láyè lálẹ́ láti sọ̀rọ̀ ṣe rí nǹkan tí mo máa ń wò nínú fídíò Mohbad ọjọ́ tó wà lọ́sípítù tó ní I don't want to die please I don't want to die tó ń sunkún yẹn ó máa ń touch me. pẹ̀lú bí o ṣe sọ pé òun fẹ́ ọkọ tó o dẹ̀ gbọ́ nǹkan yẹn o dẹ̀ tó wá dá ẹ̀ ìpayà ò mú ẹ ìfàyàlú àyà ò bí ẹ ẹ̀mí ò gbọ̀n bọ́n ṣe ń nà yín káàkiri ò ké gbàjarè ṣe ló ń yọ rẹ̀ kẹ́ ìyá dẹ̀rẹ̀ nǹkan tó mọ̀ jẹ́ lọ́fi ìgbà tí ìyá sọ pé ọmọ kú ó ní ọjọ́ tó fẹ́ fóun five million ló kú yẹn wọ́n ti mọ̀ pé owó nìyá fẹ́ wọ́n dẹ̀ fowó ṣọ̀tẹ̀ ṣọ̀kẹ̀ lẹ́nu ṣẹ́rí kò sẹ́ni tó lè sọ fún mi gbogbo akọ́lá táfin bá yọ lọ́jà gbogbo alámọ̀ pé àfin lélẹ̀ nínú ilé yẹn wọ́n jà ibi staircase yẹn ni wọ́n ti ti Mohbad jábọ́ tí irin yẹn ò bá gún Mohbad láyà á jẹ́ pé irin yẹn ló gún lọ́rùn. gbogbo wọn jọ drag ìjà gidi nínú ilé ṣẹ́rí Wùnmí kò fẹ́ sòótọ́ and bàbá bàbá náà ní ọ̀rọ̀ tó yẹ kó sọ nígbà tí bàbá lòun dé nulẹ̀ ó lòun bá àwọn celebrity nulẹ̀ àwọn wo ó lòun bá slantan òun bá àwọn kan kó ka gbogbo àwọn yòókù ẹ̀dẹ́nẹ́ má gbàgbé ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n jábọ́lẹ̀ nínú nínú mọ́tò prime boy ó sọ statement kan ó nígbà tí òun àti ẹ̀jọ́ ń jà òun padà lọ bá chief prince Cubana pé kí wọ́n wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn wa ní kóun dúró síbi kan gbogbo wọn wá gbé mọ́tò Highlander wọn lọ ibo ni wọ́n lọ nígbà tó máa padà jáde tí ò bá wọn ṣé wọ́n tẹ̀lé Mohbad délé ni kí ló ṣẹlẹ̀ nínú ilé Wùnmí mú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn mẹ́ta ni Wùnmí ń save ó ń save eh, eh, eh, kábíyèsí wọn ó ń save Sam ó dẹ̀ ń save eh, Naira Marley because gbogbo wọn ló ń ṣiṣẹ́ fún ó ti yín bẹ́ẹ̀ Seth Adóniláyapa nìyẹn kan pé o tó bọ̀bọ̀ kan tó máa ń kọrin mi ìfẹ́ dárúkọ ẹni tó ní Seth Adóniláyapa ó ti yín bẹ́ẹ̀ so Mohbad dẹ̀ ti kọrin ó ní Seth àwọn tó do Dike ó fẹ́ ṣe mí léṣe mo ya ferege ṣẹ́rí Ìyábọ̀ Òjó Tonto Dike àti Wùnmí kankos kan náà ni wọ́n wà